rògbòdìyàn wáyé lórí ibi Peter Obi ṣènà Tinubu mọ́lẹ̀ ní Èkó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìdàrúdàpọ̀ wáyé ní ìpínlẹ̀ náà ní kété tí àjọ INEC kéde èsì ìbò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àjọ INEC ti kéde rẹ̀ olùdíje fún ẹgbẹ́ òṣèlú labour party peter obi ló léwájú nínú ìbò ààrẹ náà nípínlẹ̀ èkó tí í ṣe ìpínlẹ̀ olùdíje sí ipò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú apc ìyẹn bọ́lá ahmed tinubu ní kété tí ìbò náà bọ́ sí ìgboro làwọn jàǹdùkú kan ló ya lọ sí àwọn ọjà kan ní ìlú èkó tí wọ́n sì ń dúnkòkò mọ́ àwọn òǹtajà tó wà níbẹ̀ lára àwọn ọjà tí wọ́n ti lọ́ọ́ fi ẹ̀hónú wọn ní òyìnbó àti balógun tí wọ́n sì kó àwọn onírúurú ohun ìjà olóró lọ́wọ́ láti fi da àlàáfíà ìlú rú ìwà ìdàlúrú náà ló mú kí aṣíwájú bọ́lá ahmed tinubu àti gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu fi gbé bọnu fáwọn èèyàn ìpínlẹ̀ èkó láti gba àlàáfíà láàyè nínú àtẹ̀jáde kan tí ìkọ̀ọ̀kan wọn fi síta lásìkò tí rògbòdìyàn náà ń lọ lọ́wọ́ àwọn méjèèjì ni bí ẹgbẹ́ òṣèlú ṣe borí ní ìpínlẹ̀ èkó ṣe àfihàn ìlànà ètò ìṣèjọba tó pèrègede tinubu ní bí ẹgbẹ́ òṣèlú labour party ṣe borí ní ìpínlẹ̀ èkó kò tó láti dá wàhálà sílẹ̀ nítorí ìṣèjọba alágbádá fún aráàlú kọ̀ọ̀kan ní àǹfààní láti dìbò fún ẹni yòówù tó bá wù wọ́n lọ́kàn wàyí ò iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti wá dá àwọn ohun òṣìṣẹ́ rẹ̀ sáàrin ìlú láti dènà wàhálà tó lè ṣúyọ láwọn agbègbè kọ̀ọ̀kan ní ìlú Èkó ohun gbogbo sì ti padà bọ̀ sípò báyìí tí àlàáfíà sì ti ń jọba padà ní ìlú Èkó Ọpẹ́yẹmí Òyìnwọlá ló ti ń jábọ̀ fún iléeṣẹ́ amóhùnmáwòrán Wisdom Yard Television.